إذا جلت إذا بني إذا جلت إذا بني إذا بني إذا جلت نور Ọba nìyàn kí ní wádà lápàtà, tó máa kò òyìn ilẹ̀ ilé múra, wọ́n máa kò òyìn ilẹ̀ ilé múra, ìwà ẹ̀yà àdàkọ̀ wa, ẹ̀yà àdàkọ̀ wa, ẹ̀yà àdàkọ̀ wa. Ẹni tí dáadáa bí yóò lẹ́bọ̀, ẹni bá tẹ́rẹ̀ bọ̀ tó wà ní àpapá yẹ̀sí ìwádà lápàtà wọ́n máa kùn ìyàmí ẹni kùn ẹ̀bá ìwà kẹta sáfù wa. Ẹ̀ka iye kíká lọ gbogbo ọ̀nà. Ọkà ti pé ètò ti gègé léyìí, ó fa kásá fún wọn yìí, wípé tó bá jẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ sáàbù tó bá jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ sáàbù tó bá jẹ́ ọkọ rẹ̀ ìwọ bẹ̀rẹ̀ tọ́pọ̀ rẹ̀ bá ń fi jẹ́lá bí wọ́n dànù. ẹgbẹ́ níwọ̀n ẹ̀yà jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tẹ́bà ẹ̀yà wípé ó kéde ìbòjá òun ẹ̀ẹ́dẹ̀ láì máa padà yíta lẹ́yìn tó ọjẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀bà ìwà ẹ̀yà àtàbù àrífẹ́ bá jọ kí wú lọ́dọ̀ àpá àtà ẹ̀rà ìwà ẹ̀dá àtàkùn wa. Ìjọba ọgbọ́n nìyẹn, ṣàṣánà méjèèjì ló ló jira wọn. Ẹ̀rí ṣe ẹwà jẹ́kọ́lọ̀ láti ẹ̀ bí bá ti ń kàkẹ́ máa ju méjì sí náà la máa fi bá a lọ́wọ́ rẹ̀ ẹ̀ ká lè sájì náà wọ́n dé lórí o ọ̀dẹ́ lórí o wọ́n yìí máa wọ́n yìí máa ń díán wọ̀ yàrá gbóná wọ́n yàrá dàmóná wọ́n bọ̀ wá mọ̀. Na'am. Bismillahir Rahmanir أن أوجب الله تعالى كسال المشركين نعم بعد مهلة الأمان التي هي أربعة أشهر هرب لنكدهم الأهود أبان تعالى أن المطالبة بالإسلام أو القتل لا يعني عدم التمكين للمشركين لاستماع أدلة, أدلة الإيمان فلو طلب أحد من المشركين الدليل والحجة أو جاء طالبا استماع القرآن فإنه يجب إمعاله ويهرم قتله ويجب إصاله إلى مأمنه ليكون على بينة وعلم من أمره هذا بعض الإسلام الإسلام يعني يسلكني ó dẹ̀ kó gbogbo nǹkan sínú pátápátá wọ́n ṣe àgbèdá ilé ìmọ̀ wọ́n lẹ́yìn tí ọlọ́run ti ní ọ̀rọ̀ èèyàn yìí pé ẹ má jẹ́ ẹlẹ́bọ ẹ̀mùgbò lẹ̀ pádánù ọ wá fún wọn ní táìmù tí ó kù pọ̀ kí lóṣù mẹ́rin kí ló yọ̀ wọ́n gbé wà tẹ̀yìnwá nítorí pé wọ́n bá ànábìsàdéhùn wọ́n dẹ̀ tún wọ́n jà bá àdéhùn ọlọ́run tó wọ́n tẹ́tẹ́lẹ̀ jẹ́ ń bẹ́ bọ́ wọn sáwọn tí tí wọ́n bọ̀ tí wọ́n dàgbà lọ́sì tí ń dàgbà àwọn ọ̀tọ̀ àbà ń pa wọ́n ọlọ́run ti dìgbà bá wọjà ní bá sàdéhùn àná ní bá tó àdéhùn àná mọ́kànlá tó àdéhùn ọ̀dọ̀ tó àdéhùn bẹ́yẹn ọ̀kẹ́ ẹ̀mọ́ ọkọ̀lẹ̀ tó jẹ́ pé gbogbo ẹni bá ń ṣe fitafita ìjọba ọba jẹ́ ìmọ̀ òṣìkà ọ̀ àwọn tó ti pẹ́ gbogbo àti tó náà ọlọ́run wá yé ká pọ̀ yé ẹ máa wá jẹ́ pé inú wọn obìnrin obìnrin lọ ọbẹ̀ mọ̀ nípa láàmù ọlọ́run bá wà pé kò tó ọlọ́run tó jẹ́ sọ wípé kẹ́ẹ̀tọ́ lè bá wọn jà ẹ̀sìn báyìí ẹ̀tọ́ wà lọ́dọ̀ rẹ̀ pé arákùnrin kò ní mùsùlùmá arábìnrin kò ní mùsùlùmá dà ọ sọjà ìdájà kò jẹ́ mùsùlùmí àbí jà bóyá náà kò wá tako kí ọ̀kan nu wọn náà tó wá sọ kó ń fẹ́ bá àwa mùsùlùmí pé kó ń fẹ́ bá wà nábì yìí kẹtọ́ pé rárá olè gbogbo rẹ yẹ ọ̀nà lọ́dún rẹ bá yí pé ẹ̀yọ́ bá yí pé ìlú rẹ máa ń gbọ́rọ̀ ọlọ́run ni ó sì máa ń fi ọ̀rọ̀ ọlọ́run tí ń gbọ́ sí ìbẹ̀sẹ̀ nínú ẹ̀ lóòrùn sí ọlọ́run àbúrò fẹ́ kéwù àbúrò bẹ kéwù àìmọye ọmọ kírísítẹ́nì ló tún wá kéwù. kí ọlọ́wọ́ àdìjọ́lá tó sì ti sọ́kẹ́ tó mọ̀ ọ́mọ́ ọlọ́wọ́ ní ìwọ̀ ní o kẹ́ ẹ ti wọ́n léṣe àti kẹ́ ẹ pa wọ́n ìwọ̀ ní o tẹ́ ẹ bá fi lè fún ní bẹ́ẹ̀ kọ́mọ̀ wá pẹ́ ẹ wá gbọ́dọ̀ pé ẹ ti wọ́n kírísítẹ́nì kò lọ́jọ́ pé ọmọ ìyá wa ń dá ọmọ ìjọ dá fún wọn. Amẹ́ alára ní ìrànlọ́ ìwà ọmọ ìjọ tó kì í. Wọ́n kú bẹ́ẹ̀ wọ́n kú sí bẹ́ẹ̀ tí mo máa ń bá ọ̀dá gbé lọ́dún mẹ́wàá ogún ọdún. Ìjọ tí a bá àwọn ìjọba ẹ̀fọ́ fún mi sùn wájú ọjọ́ òní ìjọba bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ máa láyé pé wọ́lẹ́ bá láyé ẹ̀rẹ́ tó máa ń gbé ẹ̀sìn ìwé ẹ̀sìn ẹ̀yìn wọn máa ń yóò tó kọ ẹ̀sìn ọ̀gá ara yìí ẹ wá mú náà jáde ẹ̀rẹ́ mo ní ẹ̀dọ́ bẹ́ẹ̀ àwọn ìlú bẹ́ẹ̀ rẹ̀ ní wa àmọ́ tí wọ́n sọ kábàrú tàwáfíù ní àkábàrú yẹn ibẹ̀ ó dà ẹni tí ó bẹ́ẹ̀ sì ni àwùjọta àwùjọ níbi ìdáàbòbò ẹ̀sìn wọ́n dá lábala ìdáàbòbò ẹ̀sìn wàlìjọ́lá àwọn ọgbà àwọn ọ̀dẹ́ ẹ̀sìn lórí wa wọ́n fẹ́ ká pé wọ́n fẹ́ kí Yorùbá dájú káwùjọ́ lọ́wọ́ bá tiẹ̀ lọ. Àwọn ìrántí ìdáàbòbò nǹkan fẹ́rẹ́ yá mọ́ra wọn lọ́wọ́ ẹ̀rù arúgbá ní ń bà lọ́pọ̀lọpọ̀ ní wọ́n fi máa ń wà lọ́wọ́ yóò mọ sí wa ní lárúgbá tó fi pèjà sí ẹ̀. ẹ̀yin náà wò ní ìsìn àkàndé má sọ ni sọyẹ tí yóò sọyẹ tí awúgbá bọ̀ kàtà tó ọ̀gá bọ̀ kàtà yóò bá tán táwọn tí ẹ̀dá tí ó dà yìí. Mm, ẹ̀yà máa tí bá ṣe abala súnà àwọn aláàbá alẹ́ Yorùbá mà náà wọ́n ti lẹ́wọ́n lọ́yẹ́yẹ́ yìí. wọ́n láàyè ọba tí ẹ̀mí mi gbẹ́lẹ̀ omi fúnra ló lọ́wọ́ ẹ̀bẹ̀rẹ̀. ní ọ̀yá àná. àlọ́ kó lọ. kí èmi wà kankan lóyìn. àtìlájẹ́gbá ni bá kan bá jẹ́ àbá kan fèsì fún àbá kan àbá tí yẹ ọjá ní ìmọ̀ra rẹ̀ lọ́nìjọ́ ẹgbọ́ tí àbá rẹ̀ ohun nígbà ní ọjá ọkà àbá yálà kí ìdìbò ọjọ́ bẹ́ẹ̀ ń bẹ̀. nígbà táwọn ọmọ ń lọrọ̀ òun lẹ́nu yálà tí ọ̀dá ẹgbẹ́ ẹ̀jọ́ ọ̀dá à yálà tí ò lè parí láéláé lẹ́nu rẹ̀. kí ẹ pé ó lè pàjẹ́là jù rẹ ẹ̀yà pa àwọn pásọ̀ ẹ̀ẹ́pà wọn rẹ̀ o àwọn ọlọ́run ẹ̀ẹ́pà rẹ̀ o ẹ̀ẹ́pà wọn rẹ̀ yálà tí ì parí láéláé o àmọ́ wá ní ẹgbọ́rọ̀dọ́ kàdẹ́là ẹgbọ́rọ̀dọ́ kàdẹ́là ti máa o ọkà mẹ́fà ń sọ ọkà mẹ́lẹ́ ọ ó máa dáadáa tí ó sọ yìí ní o Maya ẹ̀dẹ́dọ́rọ̀ orin ìfẹ́ dánbọ̀ oúnjẹ náà lọ́wọ́ ni wọ́n bọ́ ní wọ́n lọ pọ̀ lọ́pọ̀ òdò ni a fi àlàyé orin sọ ní ọdún jẹ́ àjẹ́gbẹ́ ẹ̀nà pé ó jẹ́rà yìí kò dé gúrò lè bọ́bá ní ọlábúrò bọ́bá ní ọlẹ́gbàá ìwọ̀n bẹ̀rẹ̀ mọ́kọ̀ ẹ̀nà jẹ́rà yìí ọ̀dànà lójí àwọn èèyàn tí ń bọ̀ àwọn àfi ìjọ́jọ́ sá fún wọn tó ó lè lọ إذا جلبي إذا رضي إذا جلبي نور Yeah, that's the one àbòwò àrùn tí ó sì ní ìgbọ́jẹ́ ààrẹ bàbá ìwà ẹ̀yà àtàbòwà tó lè sí ìgbọ́jẹ́ àbúrò rẹ̀ bàbá ìwà ẹ̀yà àtàbòwà tó lè sí ìgbọ́jẹ́ ọ̀bọ̀ rẹ̀ bàbá ìwà ẹ̀yà àtàbòwà tó lè sí ìgbọ́jẹ́ ẹ̀yà àtàkùn lájọ kéwù lọ́dọ̀ àwa kan ẹ̀bà ìmọ̀ ẹ̀yà àtàkùn wa. Ilé-ìgbé láti pàdé, ilé-ìgbé tó gbé ìdí òun ọba àti pé

torí kò yí wọn pé ọ̀rọ̀ tẹ́yẹ̀ ò wọn rárá ìkan ní à tó ti lo ọdún mélòó ló pèrè lè jẹ́ àwọn ìṣòro ìkọ́lẹ̀ ní ìsìnyà kò wọ́n ti pẹ́ àfijẹ́tò òkèèrè tó lè wọ́n ni ah. mọ́ lókè ìfẹ́ jálà mi kì í mẹ́ta kákọmọ ní géú kápẹ̀lú kákọmọ ní géú kápẹ̀lú lẹ́sìn kárí ìyànjú ojú ẹ̀nà ọba àláà Ìjẹ́ lọ́dọ́ olúwa mi, ìfẹ́ jádà bí ìfẹ́ bọ́ ní ìfẹ́ jádà bí ìfẹ́ àbáà, ìfẹ́ ìfẹ́ àlọ́, akọ́kọ́ ní ilé òun káàbì ìṣẹ̀lẹ́sì, káàbì ìjàdó olúwa ọ̀nà ọba àdá, ìjẹ́ ọba olúwa mi kẹwàá jẹ́ wà wà láyé. Ìgbọ́dọ̀ ó sì mọ yé. Iṣẹ́ ìṣẹ́ bá bẹ́ẹ̀rẹ́ fi wú. Mẹ́tàlá rẹ̀ bẹ lọ́dọ̀ Alùsùnà. Ìdíwọ̀ ìparí sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe ń gé orí àpòrìsọ́. Ibi ẹni bẹ̀rẹ̀ àpòrìsọ́. Kí omi pé pé ẹ̀bá ẹ̀bá bẹ̀rẹ̀ ọ̀nà ọ̀gá àti ọ̀bẹ̀rẹ̀ yìí ọ̀pàdárì yóò. Ẹ̀bá pàjáde orí ibú kẹ́yìn nípa yìí báwa náà àgbègbè tàbí náà àdá ń ṣe àbá ń dáyé àbá ń dáyé ilé ọ̀pá ní ìsìn dájú láti lè dé gbogbo ọmọ lágbèrè lọ ju wa ní sọ́ọ̀sà àdá láti ń júwèé lẹ́gbẹ́ wọn lọ́dún fún akó lè fi mọ́ dára èdè ń kọ́kọ́ òkúta èdè ń kọ́kọ́ òkúta èdè ń kọ́tẹ́lọ̀ èdè ń kọ́tẹ́lọ̀ èdè ń sòwò èdè ń sòwò wọ́n ti sòwò lè gbé lé gbé bí ajé wọn máa wọ́n ń pè nǹkan lálá sí ilé ilé ní àìpẹ́ yìí gbogbo ayé bí àwọn akẹ́kọ̀ọ́ wọn kọ̀ ládàárọ̀ ládàárọ̀ rẹ̀ tí wọ́n jẹ lóòrùn wọn ti. ọwọ́ ọmọ ẹ̀wọ̀n tó ti dàgbà ti gbọ́n lé ilé wọ́n ti sòwò wọ́n ti kọ́fẹ́ ti sòwò. ìyẹn kò ní ìpínlẹ̀ amọ́lájáde kó lè dé kó nílò ọmọ wa kankan sí. ìjọ pamọ́ ti fẹ́ sí kálukú wa sọ di àrùn yìí á sọ àbílẹ̀ fún yín lẹ́lẹ̀ ẹ̀rẹ́ kò sí lẹ́lẹ̀ lẹ́lẹ̀ Yorùbá kò sí lẹ́lẹ̀ Yorùbá kò sí lẹ́lẹ̀ kò sí lẹ́lẹ̀ kò sí lẹ́lẹ̀ lẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ bẹ̀rẹ̀ ọjọ́kọ́dá ọjọ́kọ́dá àwádàá lò sáà àṣé àwádàá lò sáà Àwọn jẹ́ títà lára rẹ̀, àti ewu mọ́lẹ̀. Àti ewu mọ́lẹ̀, ìyá ọ̀rọ̀ jẹ́ títà lára rẹ̀. Wọ́n ti ní ìgbéra lé síyàn lára látilẹ̀. Bàbáta pàṣẹ yìí. Ṣé o ń tàka ìwà ìṣèṣẹ́, o ń tàka ìlọ́wà ní ìṣe, o ń tàka ìṣẹ́ yìí. Ẹ̀yin tí ìtọ́wé ẹ̀dá ò lè gbé ẹgbẹ́ tí wọ́n òkè ó mọ́tẹ́ nígbà tó pẹ́lẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ń jọ dáyé lọ́nà rárá wọ́n lè dáyé abọ́gẹ́ tó ń lọ yẹ abọ́gẹ́ tó ń lọ yẹ ẹ bá nígbà amára mẹ́ta yóò lè lọ́nà tó lọ́nà tẹ̀yẹ tẹ́ dábẹ́ ìpàkẹ́ta yìí ìpàkẹ́ta yìí ìpàkẹ́ta yìí tọ́ ẹgbẹ́ tó wọ́n wọ́n náà ìpàkẹ́ta yìí bẹ́ẹ̀ ìwọ alẹ́ rẹ̀ nílẹ̀ lẹ́yìn pẹ́sì ìrẹ́lẹ́ kokan التفسير والبيان نعم بالرغم من نزول آية السيف الشديدة الوطئة على مشرك العرب نعم. ونظرا لأن الإسلام يأرس على نشر دعوته بالوسائل السلمية وبالإكناء والأجة والبرآن وأنه ليس لأدب من تشريع الجهاد تسفك الدماء وإنما المهم الوصول للإيمان وترك الجهود وقبول الدين والإكرار بالتوحيد وبرجم من كل ذلك وتكبيرا لأسباب مشروعية القتال والتأكيد لحرص على السلام أرشد الله المؤمنين إلى وجوب قبول الأمان ومنعه لمن استأمن المسلم من المشركين. طبعا. àwọn àwọn àwọn mẹ́sìlẹ̀ àwọn amáyé lè báwọn èèyàn inú ẹ̀sìn ọlọ́run jẹ́ wọ́n jẹ́ àrígbọ́dá àrí yí o àwọn àmọ́jọ́ àrí o àwọn àmọ́jọ́ sí yí o ẹ̀gbọ́n o wọ́n ní tó ti pé áyà yìí áyà ìdàmí tó tẹ̀lé tó tẹ̀ bọ́nu àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù lágbàwá lórí àti pé ní òye pé Islam òun ṣe ìsìláàmù ní dojúkòkò bóun dáwọ̀ ẹ̀sìn pátá onílẹ̀ ìsìláàmù ní dojúkòkò ẹ̀dá pẹ̀lú àwọn irinṣẹ́ tó lálàáfíà bóun àwọn dáwà dáwà ọlọ́run yóò ti pátá àti àgbáńláyé pẹ̀lú àwọn irinṣẹ́ tó lálàáfíà àti ọmọ náà pẹ̀lú gbígbà nígbà lónìí ilé bóòlù yìí a ọ̀dá àwọn ti dè díẹ̀ èyí ọmọ ìyá tẹ́ ìdòkó tẹ́ǹgbọ́ wà sí àwọn kan ìdòkó láì máa yà ní báyìí níbàdàn yìí lẹ́kọ̀ọ́ ní nàìjíríà yìí lamẹ́ríkà ní london ní saudi sẹ́nà ń gbọ́ báyìí tí wọ́n kọ́ gẹ́rẹ́gẹ́rẹ́ ládàá ẹ̀fọ́ fúnra wọn ni ládàá wọ́n yí wọ́n bá ilẹ̀ wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run tí wọ́n lè torí ojú wọ́n lè fún mojú mẹ́mẹ́ wọ́n lò ó tẹ̀sán pàdé fún wọn àmọ́ kò sí láyà jihad kò sí mẹ́ dada pé ogun tí ń bẹ lásìkò náà ni káwá ti ń ta sí ká gbọ́rọ̀ ọlọ́run ká náwó wa ká rìn ká wọkọ̀ ọdún ọlọ́run gbé wà sí ilé ìdí àyè àyè àyè àmì òpópọ̀lọpọ̀ àwọn èèyàn èyí àgbègbè tí ó ti fáàkì ìbí ọ̀rọ̀ ọ̀bì ibi tí ẹ̀lùmí ìjẹ̀rí ìgbọ́dọ̀ òun lè lára ẹ̀tọ́ kọ́ máa lọ bí tí òun yáyè bá dáadáa. ẹyẹ yẹ láti gbé ẹgbẹ́ bí ọ̀rọ̀ ajé bá ti gbẹ́ ibi tó máa ti bá ìbẹ̀ yóò tẹ̀ bẹ́ẹ̀ o. ọlọ́run kì í yẹ̀ wá wò náà ni kò wà nínú láwùjọ jọ pa. àwọn èèyàn ń pọ́ ẹlẹ́lẹ́ bẹ́ẹ̀ ìdílé ló pa á ẹ̀wọ̀n owó tí a lè ná tí ìbá ní pàtìkìlì ìdé yíwà tó kọ́nà báyìí èyí ẹ̀ láàyè yìí tí ẹ máa ń dáwọ́ rédíò lọ́wọ́ nígbà lo owó ẹwà sí rédíò kù ẹ̀wọ̀n náà sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ìgbé wà fẹ́ ọkàn báyìí nígbà náà lọ́wọ́ owó tàbí ilẹ̀ wà tí wo tí wọ́n ti jọ jọ jọ jọ jọ wọ́n ti jọ ọ́ bí a eré ẹ̀mọ́ tọ́lẹ̀ yọ eré ẹ̀mọ́ tọ́lẹ̀ yọ eré ẹ̀mọ́ tọ́lẹ̀ yọ ìrìn òkú ya bẹ́bẹ́ o àbẹ́lọ́fẹ́ làmà ń lò yí o láti sọ fún ẹ bá ní ìgẹ́gẹ́ gbogbo àwọn tí ń dínà lọ́wọ́ àmì lọ́yẹ́ ń pa orí pé nígbà ọdún àwọn ọ̀tá ẹ̀sìn ní mẹ́lẹ́lẹ́ rédíò náà ní tẹ̀lẹ̀ ìjọ náà lọ́wọ́ àwọn ní o àwọn ní ọmọ ẹsẹ̀ wọn ń bẹ̀rẹ̀ tọ́jà dúró ní ẹni wọn gbé ọgbọ̀gbọ̀ ìpínlẹ̀ yìí ìpínlẹ̀ yìí olùgbé eléṣe kìnnìkan o eléṣe kìnnìkan o ẹ̀jẹ̀ Jọ̀bọ̀lú jọ̀bọ̀lú, ìyàwó lọ́kọ̀ mọ́lẹ̀, ọmọdọ̀ kéré, jọ̀bọ̀lú jọ̀bọ̀lú, Gbogbo tẹ́ ìjọ bẹ́ẹ̀ sí ẹ̀, òjò wá ní mọ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀bẹ́ sí. Gbogbo lọ́nà tẹ́ fò mọ́lẹ̀ lọ́sọ̀ tẹ́ta ìlò sí ẹ̀. Lọ́sọ̀ tẹ́ta ìlò sí. Wọ́n wá wọ́n wá wọ́n wá ọ̀pọ̀ aláàfin ọkàn ní òní àà ọdún tó bí ọlọ́run ọlọ́mọdé yọ kọjá rẹ̀ lọ́dọ̀ bá lè yọ náà ẹni iṣẹ́ kan ní ìdákọ̀ rẹ̀ wọ́n ní ẹbá ní ìgbà fẹ́fẹ́ fẹ́fẹ́ ẹmọ̀ wá dúnàdúrà ẹmọ̀ wá dúnàdúrà tí bá dúnàdúrà tí bá náà gbé ọ̀nà náà ẹ̀ ń lọ fún ẹ̀pàdà ẹwà ẹ̀wà ẹ̀wà sọ Ẹ̀ẹ́mì rábẹ́ ìrọ̀lẹ́ ọjọ́dọ̀ ìwò tó tààlẹ́. Gẹ́lì kan lówó ní ìsìn gbogbo mẹ́rin ilẹ̀ ìjò rẹ̀, ó gbogbo rẹ̀ ní ìjò tó dálẹ̀. Àwọn ìlú ọjọ́ ìyẹn tàbí èdè díẹ̀ bí bá yẹ kúrò ọjà ní ìsìn yàrá nínú ọdún ọjà ní wàgbà yìí máa lọ́jà rẹ̀ bẹ́ẹ̀ tó ń ta rẹ̀ wẹ̀ ń búrẹ́ tó ń ta yìí ó búrẹ́ tó ń bẹ́ẹ̀ máa gbòòrò búrẹ́dì gbangba dúró abẹ́rẹ́. wọ́n dẹ̀ ńlá ní onídé wà nínú abẹ́ ọ̀rẹ́dá ẹ̀rọ gbé fún lọ́gbẹ́lẹ̀ fún ayé lọ́dà lẹ́yìn ẹ̀ tó bá náà ní kó ṣe ìgbẹ́gbẹ́ náà ti lè àbá yìí o ìyá ìdé o ẹgbẹ́ ìdé o lọ́dọ̀ tó bá wọ́n fẹ́ máa bẹ́nu ayé lọ́dọ̀ tí wẹ́rẹ́ lọ́nà lọ́nà tí yọ̀rọ̀ rẹ̀ ní ó lè fi. tọ́ wọ́n ní pẹ̀lú àwọn nǹkan lò nǹkan tó lè gbé wà àfihàn tó lè dáná àfíà bí ọ̀rọ̀ bọ́ọ̀yàn bí oúnjẹ tí ó lù kẹ́kẹ́ tí ó dẹ̀ rí ìtẹ́lọ́rùn lórí ẹ̀sìn bí a ẹ̀sìn tí màá ṣe èyí lẹ́sìn. sínú rẹ̀ ó sùn lẹ́gbọ̀n Islam ní àwọn ọ̀nà tí wà tí ó gbàdọ́dọ̀ rẹ̀ ẹ̀mọ́ tí àwọn èèyàn tí ń tẹ́ǹdì mẹ́wàá sọ́mọ ya wọn ti gbọ́ wà sí gbọ́ wà sí tí ó lè gbọ́ dá ìfà ìlú òdòwájú ìwà yìí báyìí por tí wọ́n ní wá sí ẹ̀ wọ́n tẹ̀lé èdè yìí. inú kẹ́lá wọn bí yà èdè kò fẹ́ sí lóko. gbogbo àwọn jẹ́ ń dé mọ́lẹ̀ àwọn jẹ́ ń wá ń bọ́ òrùkọ wá sí. kò jẹ́ dé mọ́lẹ̀ máa. ìdí máa ń bí wọn mí ni pé àwọn tí wọ́n ń dé mọ́lẹ̀ wà lọ́dọ̀ èyí pé tẹ́ẹ̀sì fún wọn pé bàbá abẹ́yàgbọ́n dáàbá ẹgbẹ́ orí ń sọ ọmọ ìyàtọ̀ ní jẹ́ ìsọ fún àbí àbáyọ̀ tó máa kéwù àbáyọ̀ tó máa kéwù ẹgbẹ́ orí sọ náà òmìnira dáadó jáde ẹgbẹ́ ìlú oúnjẹ ìlú rẹ̀ àbáyọ̀ oúnjẹ ìlú rẹ̀ èmi máa pàdé máa nira tí wọ́n máa pè bá náà pé ẹ gbé ka àwọn tí wọ́n ń tàn jẹ tó pé tó ń bá fẹ́ padà lẹ́yìn rẹ̀ fọ́mọ tó ń gbọ́ tó ń padà lè lọ gbé lẹ́sìn bá inú ti alájẹ náà níwá jẹ́ ọ̀rẹ́ tí wọ́n fi ẹni yẹ máa lọ́pọ̀ gbọ́ mi wàlẹ̀ oúnjẹ wàlẹ̀ bùrẹ̀ hàn àrùjárí ẹ̀sìn ààrẹ tó káwọn èèyàn lọ́nà lọ́rọ̀ wọ́n ní gbọ́dọ̀ sí pé kò ń ṣe adam kò ń ṣe kò ń ṣe ẹ̀ẹ́mù ẹ̀sìn nípa pé kí a jagun pé ẹ̀yà jagun éèwọ̀ ẹ̀sìn kan pé dáwọn ẹ̀jẹ̀ lẹ́jẹ̀lẹ̀ ilé ìdílé rẹ̀ ilé ìdílé ìsìlámù yẹn ìsáwọn ọ̀fẹ́ tẹ̀yẹ̀ gbẹ̀gbẹ́ nìbọn sílẹ̀ rárá o pé ìsáàmù wọn yẹ ó ń pààyàn nǹkan kan rárá èyí ti pé èrò ìsìlámù yẹn kékeré kọ́ máa tẹ̀sẹ̀ sílẹ̀ kó ìsìlámù kan ọ̀fẹ́ tẹ̀yẹ̀ ìsìlámù ọ̀fẹ́ tẹ̀sẹ̀ ṣùgbọ́n ìdílé tẹ̀yẹ̀ ń ẹ̀jẹ̀ wọ́n fẹ́ dàálẹ̀ béèrè fún pé ẹwọ́n àtẹ̀jà wọ́n lẹ̀ àjọ béèrè fún kò ṣe nínú tó bá tẹ́jú píkà náà pa ẹ̀ nìkan ẹ̀gbọ́dọ̀ pa ẹ̀ wọ́n pa ẹ̀ wọ́n máa pa ẹ̀ lásán sọ báwọn ìdí ti ti ti owó ah. tọ́lọ́bàá ẹgbẹ́ ẹ̀ òun bẹ̀ wọ́n jábọ̀ tó wọ́n ní wọ́n máa jábí dé ẹ̀jọ́ dúnà tó rà ọmọ jábí dé ọ̀rẹ́ bá dú owó rẹ̀ àdú owó rẹ̀ fẹ́nà àpẹẹrẹ àwọn ènìyàn nìyẹn owó jẹ́ pípọ́ lẹ́wọ́n ti jẹ́ ẹ̀ nígbà ìjọba tó ó lò lówó ọ̀rẹ́ wọn bá ti yọ̀ wá sẹ́wọ́n mi yọ̀ wá wọ́n gbá ọ̀rẹ́ lára lé nígbà yìí wọ́n gbá ọ̀rẹ́ ìgbò gbà wọlé ṣùgbọ́n òsì dáadáa lómi náà o òsì ní o ẹ̀rọ ìrìn àwọn ẹ̀ẹ́lẹ́ ìrògbólé du 700,000 jọ bàbá o ní wọ́n 7 million lọ́rẹ̀ dáadáa ah. 7 million olóògbé gbogbo lọ bí ìwé ilé ìyá ẹ̀kó ló ń bẹ̀láwó ló wá owó ọkọ̀ rẹ̀ wájọ́ wọn dáadáa sí àwa lọ́bá mú wá pọ̀lọ́dà ọkùnrin yìí ń sọ ọkọ̀ ó ti rí mẹ́ta pé kò fẹ́ kọ́ owó ẹ̀kọ́ lọ nígbà tí ìwádìí ìgbèrè ó ah! ní ìsìn ní ìsìn ẹ máa hàn ẹ máa hàn ní hajj. ọ̀fẹ́ ìyá kò ní àwọn méjì bá dá ọmọ náà. ẹ̀sán tán. Ìdáwà bèrè ṣé tí ọba náà ti mo bílẹ̀ ìjọ lọ́wọ́ papọ̀ lọ mo bílẹ̀ ìjọ lọ́wọ́ papọ̀ lọ ok ọwọ́ àwọn ìgbé àbájọ lọ ẹ̀yà bá anábì sọ sí abínísọ̀bìnrin fún wa òkú lọ́wọ́lọ́wọ́ sì ní bóyá ilé máa bá jẹ́ àká wọ́n ti máa dápa bí bíi òun èrè sọ yẹn ìmọ̀gbẹ́lá máa ń yẹ ìyá bá ẹ̀yà lọ́wọ́ àti pé ọmọ rẹ̀ wà ní gẹ́ o ẹ̀yà wù náà mọ̀ lára nígbà yẹn làbá làbá tí wọ́n sáré ṣe jàmọ́ àkọ́kọ́ ni pé àwọn ilé iṣẹ́ tó lọ bá ọjà lọ́dọ̀ wọn tí ó jẹ́ five million àwọn tí ń gbé ìwé tí wọ́n fẹ́ fi sáré màmá rẹ̀ wọ́n ti lé bọ̀ mo ní pẹ̀lú ọlọ́wọ̀n ní wá kò wà mọ́ nígbà wọ́n wà jẹ́ mọ́ wọ́n ní kọ́ wá gbọ́ ọjà ní ìwé wọn sanwó àwọn padà. Bẹ̀rù pé tí àwọn èèyàn bá rí àánú àwọn èèyàn kan náà ní ọ̀pá. Ẹ gbogbo èèyàn bíi ní mowé. Bí bá ti bẹ̀rẹ̀ ilé bá lọlẹ̀. Àwọn gbèsè ní ìyá fi kéde, àwọn ìyá fi ọ̀rọ̀ lẹ̀. Ní bá tó ń bọjà, ní bá ń tajà, ní bá ń sanwó. Òwe tí ó san òjò kan fún wa orí pé ó ti máa gbogbo ìṣẹ́ ọlọ́run wọ́n á gbọ́ ẹ̀rù pé ara ẹ̀rọ nì àwọn bá lè yóò bá tí wọ́n yá gẹ́gẹ́ yíyà nítorí àwọn bá lè yóò bá jọ́ ẹ̀yẹ ìyàwó tí wọ́n jábà fún èdè ẹmàrá náà fún yàbí àbí ìjọ lọ́wọ́ wọn mọ̀. jẹba wà nǹkan alábòyẹ òòrẹ́ náà fẹ́ lórí orí bẹ́ẹ̀ lórí ọ̀pá wọn. wọ́n tọ́jú ẹ̀ wọ́n kọ́ ọmọ rẹ̀ lé ọgbà náà. ìjọba kọjá ilé alábòyẹ náà wọ́n lọ mú owó ọ̀hún yóò tó lòdì sàárè yóò tó lòdì bí ẹn tí ń sáfà ilẹ̀ yorùbá gbà náà náà ni àwọn ọba àwọn ọba lẹ́rọ̀ kí wọ́n rọ̀ fún wọn ìgbàwọn ìjẹ́ ti dára dára dáa yìí àwọn apáàtì dára dáa yìí ìgbàjẹ́ láì làfà fẹ́rẹ̀ yìí ìdáhùn ká sọ̀rọ̀ àgbẹ̀ láì àwọn èèyàn ń tẹ̀lé láàmú ìjọ náà wọ́n fẹ́ wọ́pọ̀ ní ojú wọn rí ojú wọn rí tí ọlọ́run tó Ha, Allah Àwọn ìmọ̀ sọ̀rọ̀ àwọn àbámbà yẹn ni, àwọn òwe ìyẹn náà tó fẹ́ mọ́lù wọ́n ti dáwọn ìyẹn náà tó ní tó ṣe káàkẹ́ ẹ̀. Ẹ̀rọ ayé tó di lágbálágbá yà sí. Ìwà àgbẹ̀lẹ́wọ̀n náà wà ọlọ́pàá ilé ilé ọlọ́yà tó pàyẹ́ dànù tí wọ́n lọ tó pẹ́lẹ̀ ìjà náà pé àjọ àjọ àjọ alájẹ máa wo ìjọ pàjá o ẹ máa wò ó tí ó dẹ̀ tí ó dẹ̀ lànà gáì orí orí bóò kírun bóò kírun gbogbo náà sí àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè bá ah ìjọba pàdé ìjọba ìjọba ìgbókà Mo máa sọ kan níwà sí yìí pé àdúnnà tàbí fúwé ewé ẹ̀má, àti ìmọ̀ ọmọ bẹ́ẹ̀. Ilé ìjọ mọ́ wa ni mo bá lọ ọ̀dọ́ àpòrọ̀ máa mi lálẹ́ ẹjọ́ ọmọrẹ̀ láìsàn ni. Mbáyà tí wà sí bàbá wa orí òtítì. Ọlọ́rin jẹ́ ní a máa ń tọ́ka ẹjọ́ sílé babaláwo àgbà dóná ń padà tí wọ́n lọ kọjá ayé rẹ̀ sí àwọn àbá ọgbẹ́ ló ń pè pé wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn wọn ọjà ara kọ́lé òǹkà wọ́n máa máa bá bá bàbá wọn kọjá lọ lábẹ́ wọn máa gbé ó lẹ́yìn ọgbẹ́ ló mọ̀ pé bàbá ilé rẹ̀ babaláwo bí máyé lórí ilé rẹ̀ ló ọba níta níta ọba náà wọ́n tí wọ́n bàbá lọ gbà ilé ìgbọ́ tó lẹ́nì wọ́n lẹ́lẹ̀ gbílẹ̀ mẹ́rọ̀ ní ìlàlẹ̀ mẹ́rọ̀ wọ́n ní gbogbo ọ̀bàdà ẹni àpárọ̀ jù wọ́n ní wọ́n tó lẹ́lẹ̀ ní àdúgbò fẹ́ tó yàn sí àyíká kọ́ rẹ̀ ilé wọ́n ní nígbà yàn ìwé bí wọ́n ní bàtà báyìí wọ́n tó tán yàn yàn. èèmọ̀ tẹ̀lé pé bàbá wa orí òfíìsì ilé tí a fi ń júwe èyí mẹ́wàá tí wọ́n lábẹ́ ẹjọ́ náà ilé náà ń jìnà èyí ò yé èyí nígbà náà tí ó fẹ́ bàbẹ̀ wà sí táwọn bí ìtàlì èmi náà wọ́n kà sí ilé gan-an nígbà náà náà wọ́n ti wà fẹ́rẹ̀ náà ilé náà lòdì náà ẹgbẹ́ àgbàgbà náà àgbàgbà náà àwọn èèyàn lọ́wọ́ táwọn èèyàn lọ́wọ́ ní a rí bàdá ẹ̀sẹ̀rẹ̀ ní tẹ́lí bàdá onípẹ́lẹ̀ yóò bá ebi ìmá wẹ́lá nílọ kọ́ọ̀tù mọ́símọ́ ebi ò lè tẹ́ tẹ́lẹ̀ ebi wọ́n tẹ́ kọ́ọ̀tù kọ́ọ̀tù lọ kọ́ọ̀tù lọ ní bàbá tó wẹ́lá ní jókòó alẹ́bàwò pé à wọ́n bọ́ wọ́n ti bá ibà ti gbé ayé máa lẹ́wọlé wọ́n gbà bí bà bà ọ́ tàbí ó rí lé bẹ́ẹ̀ ni lẹ́yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ sí àgbọ̀lórí Òdìdá ti rẹ̀, òdìdúlẹ̀ rẹ̀, òdìdé mú lọ́wọ́. Rádáwá tí ó gbé ìgbà, pẹ̀lá àjọrí, lẹ́nu wàá ní Nàìjíríà. Wọ́n ti wà. Bàbáwọ̀ ọ̀pọ̀ ìbò ẹ̀nà ọ̀fẹ́ Ẹgbẹ́gbẹ́ ẹ̀sìn orí ẹ̀bẹ̀ tẹ́bọ̀ ń fi, tẹ́bọ̀ ń fi, ọdún ọdún tẹ́bọ̀ ètò ètò lábọ́dà àbádájà Àwọn nǹkan tí wọ́n ń lò yìí àti ọlọ́ọ̀ni kò ń tẹ̀lé máa yàrá wọn àwọn náà But imani, imani, imani. Ọba kan ló ní òun náà sọ́yà díẹ̀ yìí, ìwọ́jà bá nígbà náà náà. Nìbẹ̀ lọ́m̀bẹ̀ torí ìlú tó gbé tẹ́lẹ̀ àwọn ìyọ́rọ̀ ti kọ́lẹ̀ sí. wà iná malmọ̀ ìmọ̀ alìwùsúlù ilẹ̀ ìmáni wà tẹ́rì kúlù jùrù. ìsìláàmù ń tọ́ka ìsìláàmù ní báwo ni ìmá yóò lè dára wa lọ́kẹ̀ ìsìláàmù. kò ní ìdáwọn yóò lè fi ara ló dára ìdáwọn ètò ẹ̀bá ń bọ́ lẹ́rọ̀ wọ́n kàn bú sí kágbà ìsì wọ́n ní ẹ̀kọ́ rọ́ọ̀bù sáàyè kí ọ̀kan tó lọ́wọ́ ilẹ̀ lọ́kẹ́ ìyá ọ̀kan tó lọ́wọ́ kọ́mọ wá fi kọ́mọ wá fi ìjà ìjà tí pọ́ǹpù lè jà ìjà tí bọ́ọ̀ lè jà ìmọ̀lọ́ọ̀lọ́kan tuntun ọmọ á fi jà á. láì gbọ́wọ́ lórí kan ẹ bá tẹ̀ gbogbo tì ọ́ yóò tẹ̀ máa rẹ̀ ọmọ tẹ̀ máa wọ̀ ìwọ sì bá tiẹ̀ lọ ìwọ náà ìwọ àbẹ̀yà rẹ̀ náà ló gbogbo tì náà lójó gbà mú. Súnmọ́ láàrin já gbòòrò náà kàbí ha. Ìlà ọ̀ní ìlà. Bẹ̀bá ń lé kàtó dáhùn ìbájú ìkan tó dáhùn nílé pé wọ́n tó yìí tó dáhùn tí kò sí gbé máa yìí kó dáhùn ìwò lè gbé bẹ́ẹ̀ ó bí ti pẹ́ tó wọ́n ti fi ilé òfin ọlọ́run níwọ̀n látàrí inú wa burú sí ni pé ilé tí wọ́n fi fi ọlọ́run níwọ̀n ti dáhùn ìwádìí pẹ́lẹ̀ ìgbẹ̀lẹ́ ọ̀dáhùn gbogbo ọjọ́ tún sí lọ́pù náà mọ̀ dáhùn lọ́rẹ́ yẹ̀wọ̀ gbogbo lọ́yẹ̀ ní ìtàwọn àbá àlápà lẹ́sẹ̀ lámàlẹ́ àbá ìwọ̀n tó bẹ̀. èmi náà san ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọmọdé bá gbọ́ tàbí ẹ̀bùwó lẹ̀. ilé yìí ò ní í parí lájú gbogbo bá tó ilé yìí ò ní í parí àwọn ọmọdé máa dá ńláńlá nínú ẹ lọ orí kó bàdà ẹ lọ orí kó bàdà gbogbo eléwé ìjà láàbàrú mẹ́ kí oríkò rán lè dáhùn tó rẹ̀ dáwọn ìjà láàbàrú inú ilé yẹ jẹ́ tó rẹ̀ mọ́rún mẹ́ ìwé òmìnkẹ́ ní ìdí dáwọ́ lábà yẹn ẹ̀ẹ́dà ẹ̀ẹ́bà jọ ìjà ló bẹ̀ táwọn ìmọ̀ ìgbé bẹ̀ ìdíjà tẹ̀ ọlọ́run yẹ. ẹbí ìtàwọn ní ẹbí jámù mọ́tò lọ́kàn mọ́tà jẹ́mí ìgbọ́ nínú ọkàn rẹ̀ tó lè jẹ́ ìjàkáwó ṣe láǹfààní àti ìjì ọ̀nà tó bí ìdánwò pé à ẹ̀ẹ́dẹ́ni yóò ẹmọ́jà gbóná o ní gbèdégbé káwọn ìkàǹkàn káwọn lọ pé ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́ba yìí. ẹ ti gbóná wa ní ti gbóná ní gbóná lọ́lọ́run gbóná lọ́lọ́run. lọ́lọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run. ẹ lọ pé gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ìdá àtúntò iná ọ̀dọ́ òyìnbọ̀ yóò rí ọlọ́run wà láàyè àwọn tí ń sọ bá ń lẹ́yìn rẹ̀ ohun wọ́n di ẹlẹ́yìn ọlọ́run lára rẹ̀ wọ́n di ẹ̀yìn ọlọ́run pé áà áà ọlọ́run bẹ́ẹ̀ tó sọ àbẹ́wọ̀n náà bá láti láyé tàbí wọ́n ń lórí ibi ọlọ́run ọlọ́run nìkan ni jẹ́jẹ́jẹ́jẹ́ pẹ́ẹ́rẹ́ bí ọjà kèrè ní sẹ́nu àwẹ̀ kèrè ní sẹ́nu kèyí lẹ̀ kí lọ wà sí kí lọ tẹ̀sí rẹ̀. Gbogbo wọn ni wọ́n tẹ̀lé ìjọba lára rẹ̀ pé ah ọlọ́run ti tó lọ o. Ìjọba ń bá fi ọ́ hàn wá pé òun lọ. Ẹ̀yà ìjọ tó tàn. Oníbẹ̀ ẹ̀rọ ni wọ́n dá ló dá. Wọ́n ní ìsìláàmù. Èròǹgbà rẹ̀ yíká tẹ̀lé ọlọ́run o. Ṣé gbogbo gbogbo rẹ̀ látòkè délẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà tí a ní ẹ gbẹ̀yàn bá gbà ó lè làjà lọ ó lè la ìdà lọ nígbà tó ti bẹ́ẹ̀ náà lọ́wọ́ fi ṣe ìmọ̀nà fún ìsìláàmù yìí náà fún ànábì rẹ̀ náà fún àwọn ọmọ mọ̀mọ̀mí náà wípé ẹba àmọ́nù láàyè ẹgbà tẹ́nìkan ló ń fẹ́ bá yín pé ẹ̀fún láàyè kọ̀ máa bá yín pé ìdílé ẹ̀dẹ́ tó lè mọ́ bá yé ìdílù la fẹ́ rí àwọn bí ìdè òdò ní ilẹ̀ ìdáwó ìjẹ́sìn wọn kọ́ wọn lọ́lọ́ ẹ̀rù pé yọ wà lábẹ́ òfin ẹ̀sìn àmọ́ pàtó pé wọ́n tí wọ́n fi wọ́n fẹ́ máa fi ti hàn yìí àbílọ́pàá ìjọba ojú mi lábẹ́ náà pàtàkó bẹ́ẹ̀. Àwùjọ lò bẹ́ẹ̀ o. Nígbàwọ̀ bá wa, wọ́n máa kọrin bú ara wa sí alẹ́nu káàkiri jẹ́ bá láàmà kọrin láwọn ìgbèrè yẹn. Wọ́n bàbá òjẹ́. Ẹ̀bá wa súnmọ́ ìdí ìdí àti ọ̀rọ̀. Ẹnìkan sọ fún mi, ìyẹn náà pé ó nà rí, ó ní orí àga tí wọ́n gbé ń ṣèjọba Sàúdí ó ń gbóná ju bóyá jí ní mọ́tò lórí àjò láti káàkiri bàbá náà lè máa ń gbóná orí bẹ̀rẹ̀ wọ́n fara dáadáa ní jókòó síbẹ̀ fún àwọn ọ̀bẹ́ ìsìndí ń halẹ̀ ìmọ̀ wò tẹ́ bá ti báyìí tẹ́ bá ti báyìí tẹ́ bá ẹ́ ìwọ lọ kọlù wọn ìwọ ń jẹ alágbára ní kọlù wọn wọ́n kọlù wọn tán ẹ̀yà gbàjìlẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ máa wọ ẹ máa wọ ẹ máa wọ ilé ibú yẹn ìwọ lọ kọlù wọn à wọ́n mọ̀ sí ẹ̀yà ẹ̀yà ti àgbímẹ́ǹtì pé a máa yìí. a sì ń jẹ́ ìdájọ́ pé àwọn ẹni ń sọ wọn à ó sọ ẹ̀yìn ni wọ́n wọlé gan-an wọ́n jáde máa yọ ọmọ rẹ̀ òjì ọ̀rọ̀ àmọ́ ẹgbẹ̀rún èdè ẹgbẹ̀rún ọgbọ́n wà lẹ́gbọ̀rọ̀ ọ̀rọ̀ ogun jámọ̀ ìdí wọ́n dèdè ìdí wọ́n dèdè àbọ́nà owó dèdè ni olóòdà tó náà olóòdìbò ni èyí rẹ̀ àwọn ẹbí bá a ti rí olùkú àwọn tó dé yìí kọ́lọ̀ jágbólẹ̀ ayọ̀ mbẹ̀ àtọ́rẹ̀ ti oṣù ìdúná Kọ́jọba aláyé. Àwọn tuntun tán agbọ̀lẹ̀ bí ogun léyá. Ọjà fi rọrùn. Sáàpọ̀ lọ. Láàrin ojú àrùn ọlọ́run lórí àwọn ọba rẹ̀. Pàtàkì àtàbẹ́lé. Àdìsọ yìí lọ pé òun bọ̀, ọlọ́run òun bọ̀. Tí ò ní bí bí ń pàtẹ́ ló bẹ́ẹ̀ tẹ̀lé ìsìlámù lọ. Inshallah, ìkúta ti là. Kí wọ́n lè gá wa? kabayan kuma gawa kullum su gawa garbin da insha Allah ta'ala sayakun insha Allah itu kawan ini to wani to kita tidak mau nak kembali tapi ada orang video kasih pawan dia wow bagi pola ni tahu kasih dia kasih wọ́n yẹ dìbò ìjọ́ ìlú ìlàmàmà ẹgbẹ́ wẹ́ẹ̀dìbò ìjọ́lùú ẹ̀yìn náà lẹ́kùn akọ́délé rẹ̀ ẹ̀ẹ́kọ́délú rẹ̀ tí mi rọ̀ níta ọ̀tá ẹ̀sìn ẹlẹ́bọ̀ Ìjọba wà nílé ni ní sọ́ọ̀bù ní ilé fẹ́ ni ní ìjọba ń gbé ni gbogbo ẹtí bá ń jẹ́ lẹ́sìn tí ìṣẹ̀lẹ̀ ti dáhùn mẹ́jẹ yìí ẹ máa fi ẹwà dáhùn àwọn ẹ̀yẹ má sera yín bí aráyé ti dà ẹ bó olùgbẹ̀jọ́ Islam ẹ jẹ́ kó yẹ wà dáhùn ara yín ẹ̀sùn gbogbo fún bẹ́ẹ̀ bá tajà ẹ tàpẹ́lú òdodo ẹ bá rajà ẹ tàpẹ́lú òdodo ẹ má fún yín lówó ẹ má jà ǹda ìlú fún yín ẹ jẹ́ ká máa yìí pé ah, àwọn tó kù lẹ́ẹ̀fẹ́ ló kó ló ké pẹ̀lú ìlẹ́ẹ̀rẹ́ o àárín ìsìn náà. wọ́n ti fi kù káàtà rẹ kò yẹ ọ̀rọ̀ gbòòrò sọ́ni pé àbáyọ bí èèyàn dá ẹ̀sán fáwọn ọdún náà ẹ̀sán dá sí ìgbéga tí ó yẹ ìgbéga tí ó yẹ ọlọ́run kan wà ó. dábà mi. kí ẹ náà bá ayé ẹ̀sìn tó وإن جاءك أحد من المشركين الذين نقضوا لأعداء بعد انقضاء مهلة السياسة في الأرض بهربية مطلقة وهي الأشهر الأربعة يطلب الأمانة ليسمع كلام الله ويتدبره ويفهم حقيقة الدين والأمر فيجب تامينه وحمايته حتى يصل إلى غايته ويارم قتله وتعدي عليه ètò ọ̀rọ̀ yìí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń jò dára náà tí wọ́n jà ń bá dé yẹn tó ti bẹ́ẹ̀ ẹ̀fọn ní ààlà àti oníwọ̀n àti àsìkò tí wọ́n fi rìn lórí ilẹ̀ mọ́ tí oṣù mẹ́rin lẹ́yìn náà tí àsìkò ti pé pé àtẹ́ntàìm lẹ́yìn mú kúrò képẹ̀. Òǹkan náà wọ́n wá wáyé ẹ̀fọ́ láǹfààní kó fẹ́ kọ́rọ̀ lọ́wọ́. Wọ́n ìgbà táwọn mi ò fẹ́ kọ́rọ̀ lọ́wọ́ ní ẹ̀fọ́ láyé náà. Wọ́n dandan ní fún wa, dandan ní fún ìsìláàmù kò fún ní àmàlà yẹyi tààmì náà ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ẹjọ́ mọ̀ ìgbé ẹ̀tọ́ kì í ṣe ọ́ wàyí ọ̀yá dà ó wàyí ọ̀yá tó dẹ́gbẹ́ni kí ẹ̀tọ́ tí ó fi fi gọ́ọ̀mẹ́ntì àti tó ti dàbò àti tẹ́ bá dá fún mi ẹ̀ gbọ́dọ̀ pa ò ẹ̀ gbọ́dọ̀ kọjá rè ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ fi yára kà ó. ومتى أراد لعودة بلاده يجب منعه الأمان حتى يصل إلى وطنه الذي يأمن فيه أو داره وبلاده ومعمله ثم قاتله بعد إذن إن شئت من غير غدر ولا خيانة فاتو رجي بابو ẹ̀tún ní àtẹ̀lẹ́ jọ sọ̀rọ̀ tí ọ̀nà gbogbo ẹ̀mọ́ bọ̀ kan wò ẹ̀mọ́ bọ̀ kan wò ìmọ̀kùnrin ní sọ bẹ́ẹ̀ wò àpáàdé ní sọ bẹ́ẹ̀ wò ìmọ̀kùnrin ní sọ bẹ́ẹ̀ wò kí ṣe bẹ́ẹ̀ wọ́n ní. wàhálà lẹ́wọ́n kìnnì نعم. ثابت في كل وقت قال لحسن رضي الله عنه هي محكمة إلى يوم القيامة وعن سعيد بن جبير جاء رجل من المشركين إلى علي رضي الله عنه فقال إن أراد رجل منا أن يأتي محمدا صلى الله عليه وسلم بعد انتظار هذا الأجل يسمع كلام الله أو يأتيه لحاجة قتله قال لا لأن الله تعالى يقول وإن أحد من المشركين استجار نعم وإن جوما بالله اليوم أفوى أفوى Ọlọ́pàá ìjọ́rọ̀sí. Oní ẹjọ́ yìí, báàbù máa lórílẹ̀ ìjábọ̀ lọ. Wọ́n lábẹ̀rẹ̀ ọ̀pá yìí, mọ̀jùbẹ́ ìjàmọ́wà fẹ́rẹ̀ mọ̀jùbẹ́ ìgbé. Arákùnrin kan náà mọ̀ bẹ̀rẹ̀ wá bá àyè sọ́jà àbáwọ̀ àlè ọ̀sọ̀ fún àyè bẹ́ẹ̀ tí arákùnrin kan náà wọ́n sáàjẹ́lẹ̀ pọ̀ tó wá bá lẹ́yìn yìí lẹ́yìn olóògbé jábà mọ̀ ìjọ ti gbẹ́yìn lẹ́yìn òṣìṣẹ́ ti gbẹ́yìn tó wá bá wọn lọ́wọ́ bá lẹ́yìn ìgbẹ́ òbẹ́ máa bá ànábì ìgbẹ́jú fún bẹ́ẹ̀ bọ́rọ̀ lọ ẹ máa gbọ́ olóògbé jábà ti gbé ẹnìkan máa bá ní òbẹ́ bọ́rọ̀ lọ́rùn àbí òní kò káàdà kan tó fẹ́ wá gbọ́ kùtìlá tí wọ́n pa kùtìlá tí wọ́n pa alìlélà òun pa tí wọ́n fọ́ àgbé èyí àádọ́ nílẹ̀ mọ́tòlẹ́gbé náà ìgbà dáadáa alọ́sọ̀rọ̀ wá sí tẹ́lẹ̀ wá bá inú ọ̀rẹ́ bọ́ tó fẹ́ bá yín gbé ẹjọ́ kẹjọ́ mọ́tòlẹ́gbé وروي وبناء عليه كان وبناء وبناء عليه كان رسول الله صلى الله عليه وسلم يعطي الأمانة لمن جاء مسترشدا أو حاملا رسالة كما جاء يوم الحديبية جماعة من الرسل من قريش منهم قروة بن مسعود ومكرزة بن حرب وسؤال بن عمرو وغيرهم واحدا بعد واحد يترددون في القضية بينه وبين المشركين فرأوا من إظام صلى الله عليه وسلم ما بهرهم وما لم يشاهدوه عند ملك ولا قيصر فرجعوا إلى قومه وأخبروهم بذلك وكان ذلك من أكبر أسباب هداية أكثرهم نعم الضوء لن ká gbọ́rọ̀ láì ká lè máa gbó rẹ̀ yóò gbẹ́dọ̀ lọ́n pé ẹnìkan ó mànà ọwọ́ lọ́lọ́wà kò ní mànà ọwọ́ lọ́lọ́wà ẹ má pè lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀sìn lẹ́wọ̀n lọ sí lẹ́sìn yẹ ti ta ẹjá ti dáa lẹ́kọ̀ọ́ lọ́jà ìdílé jàmá náà wọ́n ní lórí ọ̀rọ̀ yìí àníbi a máa fún gbogbo ẹni bá wá bà tó yẹ pé olùdóńbá ẹlẹ́bọ̀ọ́lù wọ́n tó bá wọn nígbò fẹ́ wọn náà àníbi ó ti fún ní àbúrádùn pé ẹ̀fọ́fọ́ kan ó àbóyí lẹ́tà ní ọ̀fẹ́ ráhùn sí ànábì àwọn ẹlẹ́bọ fi lẹ́tà ránṣẹ́ lọ fánàbì lẹ́tà àtinú lẹ́tà lẹ́tà ìbínú yóò owó ìwà bá kò sí èsì kan kan wá wọ́n níbẹ̀ lọ́sọ̀ ẹ̀ lógun lẹ́bíà lógun lẹ́bíà àwọn ikọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ni a ń jẹ́ ìrántí àwọn kòrẹ́sì kúgbọ́dà máa mọ́kúrì mẹ́nu wọn mẹ́kítọ̀ máa áfì mẹ́nu wọn ṣùgbọ́n ìlọ máa ámù ìmẹ́nu wọn àtẹ̀lẹ́mẹ́ náà àwọn ìwá ìdámbádàwà ìwọ̀n wá pọ̀ ìkọ̀ọ̀kan ní ń wá wọ́n ń pa eré ẹ̀bádàdùn wọ́n sì wá ń wá lórí ikọ̀ ní tí ń láàrin ànájì àtàwọn ní ń bá wá pé ẹ kìíní kan tó ń ta ìdáwọ́ ń tẹ́ ọlọ́run wá padà lò wọ́n wọ́n wá rí bí àwọn sàábé ṣe ń bà nẹ́bì ilé ìyẹn wá ìyẹn wá pàárọ̀ wọn ọwá dà orí wọn rú ọjọ́ kan àà ẹ̀gbọ́n náà tí à ń pé táwọn báwọn ní ìgbà fún làwọn kẹta bẹ́yẹyẹ báyìí ní á fi ẹ̀mí wọn kalẹ̀ yìí pé kàràkó kú ẹ̀mí àwọn àwọn yà kú tí àwọn ọ̀dẹ̀ẹ̀dẹ̀ máa ń lọ ọ̀dọ̀ àwọn ọba ayé à ń lọ ọ̀dọ̀ ọba aró à ń lọ ọ̀dọ̀ ọba kẹtara ní ààfin ọba ní á ti máa di ọba lẹ́sẹ̀ ẹ̀ẹ́ gbogbo ọba ní máa ní àwọn ọ̀dà ń tè láàfin àwọn ìbàdàn náà nẹ́bí bọ̀ wá ti pé nìkan ní wọn náà yà bí wọ́n lọ àwọn yẹn tí wọ́n ò bí kankan kan yẹ àní wá lọ padà báwọn ìyẹn wọn bí ẹ wá o wàhálà dé o ẹ̀rí bẹ́ẹ̀ ń òní wọ̀ ní ìjẹ́kọ̀ọ́ ní ṣe ó ti lè máa ó wọ́n ní ọlọ́dẹ̀ wọ́n náà wá nínú ìjàmbá wọ́n lè fara lọ́lẹ̀ tó ti ẹ̀dọ́ ní ìmọ̀lù ẹwà tí ọlọ́mọ ẹ̀kọ́lọ́ ní jẹ́gẹ́ iná ọbẹ̀ mọ̀nà mọ̀nà èyí má dọ̀wọ́ pé ẹbẹ́ ẹbẹ́ ti sí ọlọ́run bẹ́ẹ̀ àwọn ọ̀fi sọ́rọ̀ náà ẹ̀rí náà kò ní ìpàlọ́ rí o kò ní ìpàlọ́ rí o wọ́n ti ní mọ́láwò wọ́n dáẹ̀rẹ̀ àbá ìtọ́lọ̀ ọ̀bà aláwọ̀ méjìjà ìsìn ẹ̀rẹ́ à ìtọ́lọ̀ ọ̀bà aláwọ̀ méjìjà ìsìn ní ọ̀sán yìí àti ní ọ̀lẹ́ yìí wẹ̀lẹ́ gbọ́rọ̀ wa mo ti kan dá ilé o kìnnìkan náà májẹ̀mú májẹ̀mú láàrin bàbá àtọmọ ọmọ àti bàbá àbá àtọmọ dé rẹ̀ ọ̀gá àtọmọ bẹ́ ẹbí àtẹbí pàápàá jùlọ láàrin ọkọ àti ìyàwó láàrin ìyàwó àti ọkọ ẹsẹ̀ ìmọ̀jẹ̀ mọ́ ẹ máa bẹ bọ́ọ̀lù dáńtọ̀ yé ọlọ́tẹ̀ẹ̀tẹ̀ lé o ọlọ́tẹ̀ẹ̀tẹ̀ lé o pé mọ̀jẹ̀ mú ló wà sí àrọ̀ ọ̀rọ̀ tó ní ìtumà ní bó ní tó ní ìtumà ẹ̀yà tẹ́sẹ̀ yíwò láti rí lórí ẹ̀bẹ̀ ẹ̀rùkà omi àtọ́kà ní gúnkì omi àti ìgbò ní gúnkì ọ̀dà abẹ́ ẹ̀kọ́ ní ẹ̀gbọ́n mi kaná wọ́n ti díẹ̀ ẹ̀mọ́ ìdí owó ẹ̀dẹ̀ ìbọ́lù ẹ̀wọ́n àwọn ọmọ ya wọn ọwọ́ ọkà ti dé. Ṣé ọ̀dẹ́ àti ọkà tó wé ìbọ̀ wá bẹ̀rẹ̀ ẹbí tí ó bà? Mọ́jẹ̀ ní ẹgbẹ́ òun bẹ̀. Omi àti ẹ̀fún ní ọkà. Àbájẹ̀ mú mi ẹjọ́ ní kí ọ. Gbèsò fún ẹgbẹ́ mi ò lè mú jẹ. Tọ́ ọba ti yapa mọ́jẹ̀ mú. Tọ́ba ò mú mú jẹ. Owó ìjẹ owó ìjẹ búdá ti dá àbọ̀. Àtàjẹ̀búdá dàbọ̀. Ìjẹ̀bú ní òkú òun òkú òkú olóòjọ ìwẹ́yìn èèlò ìdọ̀lọ́wọ́ àwọn bàyàrá. Òkú òkú olóòjọ àwọn ẹ̀gbẹ́ ọmọ àwọn bàyàrá kò ní wọ́n pẹ̀lú ẹ̀yẹ ọ̀rẹ́ máa wọ́n bàyẹ́ káyì. Ìwọ̀n bá lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ Ọ̀dí ìpòmí ọwà, ọ̀dí ìpòmí ọwà, ẹ̀sẹ̀ ní mọ́jẹ̀ fún ẹ̀yìn ọkùnrin lára ní ẹ̀sẹ̀ ní mọ́jẹ̀ fún láàrọ̀ ọkọ̀ ẹ̀mí ìyàwó ẹsẹ̀ ní mẹ́jẹ̀mú tí wọ́n yẹ̀bá lè bọ́ tẹ́ bá ń pẹ́ ìdẹ́ ìdẹ́ o ẹ̀jẹ̀ bá lè bọ́ tó bá tọ́ ọgọ́gùnlá rẹ̀ yọ̀ lè bọ́ olùwọ̀dá kò ní kọjá ìlú ọ̀gá rẹ̀ ẹ̀gbọ́ ẹ̀yẹ bá kìlọ̀ fún tí ọ̀gá gbọ́ tó bá jáde lójú kò sí inú pé ṣe ẹ̀rọ ìmọ̀ ìdẹ́ ìbá bá dá sí ẹjọ́ dáyà rẹ̀ jẹ́ síbẹ̀ ìjọ ń bọ̀ mọ́tọ́mọ́tí ló ń bẹ́ẹ̀ tẹ́tẹ̀ ní tẹ́ ẹ̀dáwọ́dáwọ́dẹ́ tó ló má bẹ̀ tẹ́tẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ọ̀dà èyí tó máa dájú pé kò lè tó bẹ́ẹ̀ yẹ ọmọ tó nínú àgbàrún ni ọmọ tó sọ pé ẹ̀ẹ́nu àgbàrún jọ ẹ̀yìn onímọ̀ bájá yé sí yẹn wọ́n ní yọ́ padà wà á fi náà gbolẹ̀ bàbá ṣe báyìí láti máa gbà ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe báyìí láti máa gbà wọ́n tẹ́wò ọba tẹ́wò ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ láàrin yẹn ọ̀rẹ́ ẹ̀ ní gbọ́ láyà yẹ lè mọ́ta ń dàrí yóò gbọ́dọ̀ fi bú ọ torí olóko ní bú bọ́ ọjọ́ kan fi bú ọ olórí bú ara rẹ ibà rẹ lè gbọ́dọ̀ náà láti rẹ lẹ́nu olùsí ara rẹ olùsí ara rẹ olùsí ara rẹ olùsí ara rẹ olùsí ara rẹ olùsí ara rẹ ibi ọjọ́ tí ní ẹ o ọ̀rẹ́ sọ fún pé ẹ bá tẹ́ kò ní ìsìn bẹ́ẹ̀ àwọn ìsọ ó fún ẹ̀yìn ọ̀nà ajagbájọ lájọ́ kọmọ ẹ̀wáì dọ́là dọ́là kẹ̀yìn wá ti dé ọjà báyìí ní ẹ̀ ń bẹ́ẹ̀ wà lé mi yóò lẹ̀ lọ lóòótọ́ yóò lẹ̀ máa ń yára lóòótọ́ yóò lọ́la lóòótọ́ àmọ́ yóò yàgbọ́ ọkọ̀ àpàdà sí ilé ìgbàlá. Ẹ̀yà ẹ̀gbọ́n ló dé tí wọ́n gbà náà, bàbá wọn tí wọ́n tí wọ́n fẹ́ ṣe kéró. Látàgbẹ́ bọ́ àti bàbá gbà, àwọn wá sáwọn ọ̀pọ̀lọpọ̀ àgbà náà, ọjọ́ ti lè kéró. Lẹ́bàá kó lè kéró, ní ẹbá lọ ní ilé ńlá kan lẹ́kọ̀ọ́. Tẹ̀lé lórí yàrá ìjà owó, yàrá ìjà owó wà nílẹ̀. fire ètò bàtà ètò bàtà jẹ́wọ́n bẹ́ẹ̀ náà jí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìjọ́un yẹ tààrán jẹ́ mọ̀ tí wọ́n fi bàtà yẹn tẹ̀ jẹ́wọ́n jẹ́wọ́n ló kà kà kà kà kì í bàtà ọ̀jẹ̀ lẹ́sẹ̀ gbà náà mẹ́fà péré ló rí lẹ̀ tọ́jà lẹ́ẹ̀lẹ́ ló bá tà ẹ̀wọ̀n lè mọ́ báyìí ètò bàtà ètò bàtà ìjọ náà lọ́rùn ètò bàtà ẹgbọ́n mẹ́fà péré ní ọ̀sẹ̀ ìgbà náà wọ́n lẹ̀ wọ́n o ní wọ́n kó lẹ́wọ̀n náà wà sí lè jẹun jẹ́ àmọ́ bàbá ti bàbá ti yẹ ní ìgbìyànjú ní wọ́n kọjá lẹ́sẹ̀ gbé á ẹ̀wọ̀n ní o ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kò yẹ ọ̀là ìlú ní wọn kú yà wọn. bọ́lá ń dọ̀n bí ọmọ yìí wọ́n ní ọ kéwòn lẹ́sẹ̀ tó lọ sí kankan ní òní rárá lọ́sí lọ́sí ta ń sọ bẹ́ẹ̀ bàbá rẹ̀ gbọ́ràn o màmá rẹ̀ gbọ́ràn o gbọ́ràn bẹ̀rẹ̀ wo mọ́tà tí ẹ ti òun jẹ tó dá lára rẹ yẹ bí bá wọn ń dá ń bò ní lọ́rọ̀ jẹ yẹ òun àti lọ́dà ṣé wàá bẹ́ẹ̀ pàápàá lọ wà lọ́wọ́ yá. wàlámà قدم رسول مسيلمة الكذاب على رسول الله صلى الله عليه وسلم قال لهما أتشهدان أن مسيلمة رسول الله قال نعم فقال صلى الله عليه وسلم فيما رواه أحمد وأبو داود النعيم بن مسعود والله لولا أن الرسل لا تقتل لضربت أعناقكما Ìwọ̀n ni ká pa ẹni tí ọ̀bá yẹ ká pa wọ́n náà ń fẹ́ sí wa ní o ọba máa yọ wa ní o kẹlọ̀ dé èèwọ̀ mi. wọ́n ń pè nìkan ní ah, musailama alikasa òpùrọ̀ tó gbé ìlànà bí ọlọ́run láyé àti náà fi olóòrùn náà bí ọlọ́run má ti wújà àwọn káwójáwójá má ti wú gbogbo òwúrọ̀ padà ọwọ́ aráàlú méjì wà sáà lẹ́yìn ọba bá àdàlẹ́. Àyìnbábí lọ wọn gbé ẹ̀yìn méjèèjì. Sẹ́yìn gbà tí yóò dúdú ni ẹran yín wá pé àdébí ọlọ́run. Wọ́n náà wá bá ọ̀. Àníbi ní kí ìbá fi gbé ṣe wọlé ká pa ẹni abá ń tẹ́. Àbáni wọ́n pa ìdíbi dànù. Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tó gbé kó ẹ̀ ẹ́ tí mà ẹ̀rí lẹ̀ ìbá fi gbé èèwọ̀ ni èèwọ̀ ni kán pa rọ̀túrọ̀tù tó jẹ́ pé ìfẹ́ inú ìfẹ́ inú àṣà náà ti sìn gbogbo ti ó lè tó oníròyìn ní o tó ẹ̀rẹ́ gbé ti ní ìròyìn ẹ̀sáyà ọ̀rọ̀ ìtàmbà ọ̀rọ̀ ìtàmbà ọ̀rọ̀ ara mẹ́tọ̀ ti bọ̀ Àti láti pé torí pé èèwọ̀ ìpàrọ̀ pa ẹ̀jẹ̀ máa ń fẹ́ àràníwọ̀ pa ilé lánàá gbé ẹ̀jẹ̀ ìgbà pa yìí. والآيات والآيات تفيد عموم حكم الأمان لأهداف دينية أو سياسية أو تجارية أو تجارية wọ́n ní ayé àbá àkàtà yìí ó ń jẹ́ àmọ̀ ìgbé ìdájọ́ káfóni ní ọ̀kàbalẹ̀ ọ̀kánu nítorí ẹ̀sìn nítorí tàbí nítorí òṣèlú a lè òṣèlú tẹ́bí làbí ọ̀kan tàbí pé òun ló ti wáṣọ wa lóṣù wa ní ẹ̀gbọ́ olóòrùn ọba níjà. قال ابن كثير والغرض أن من قدم من دار الحرب إلى دار الإسلام في أداء رسالة أو تجارة أو طلب صلح أو مهادنة أو حمل جزية أو نحو ذلك من الأسباب وطلب من الإمام أو نائبه أمانا أعطي أمانا ما دام مترددا في دار الإسلام حتى يرجع إلى مأمنه ووطنه wọ́n ní àwọ́wà ẹgbùgbàtà ìgbẹ̀ ìgbẹ̀ gánàlù ìgbẹ̀ èèyàn ìgbẹ̀ ẹbá wá láti ìgbẹ̀ tí ń bá ìsìláàmù ìjà ọwọ́wá ìròyìn ìsìláàmù àmọ́ lẹ́tà tó mú lọ́wọ́ òun ló ti wá ọwá tó wù ní àbọ́wá ó wá pé ẹ̀yà fẹ́ tù àpò pàpàrà ìdàpọ̀ àìgbé ìwọ́n àgbẹ̀rẹ̀ ní àìbẹ̀rẹ̀ náà àwọn ìdí ìdí ọwọ́ bá ìmáà tó kókó ní àbíyẹ tó jẹ́ àròlé ìmáà kókó ní ìtọ́ráǹtì tó máa tí ọkọ̀ bá àwọn tó ń fi rí padà wọ́n ní ká fún wọ́n ní bá lọ bá ń bọ̀ inú ilẹ̀ láàrú tí ìwà lẹ́yìn rẹ̀ máa bọ̀ ẹ̀wù bí ìdáhùn ti dáa tó àdúgbòlò wò. ẹ̀yin òrùba. ẹ má ṣe bọ̀ bá. òrùba. ẹ má ṣe bọ̀ bá. bọ̀ sẹ́bọ̀. ẹ̀bọ̀ òfin yìí. ẹ̀fẹ̀ bọ̀ sẹ́bọ̀. ẹ̀bọ̀ òfin yìí. sọ̀rọ̀ ọ̀dọ́ ló ń bẹ̀rẹ̀ ìgbà ẹ̀ta sí èdè ìjẹ́ ìjọra. Má tó jọra. Àtìjẹ́. Má tó jọra. Àtìjẹ́ ìjì. Kò tó lẹ́yẹ bá. Ẹ̀kùnkẹ̀rù. Ẹ̀kùnkẹ̀rù. Ẹ̀kùnkẹ̀rù. Ẹ̀kùnkẹ̀rù. Olùrí ayé. Lẹ́kùnkẹ̀rù. Ọmọ Yorùbá tẹ́lẹ̀ lẹ́yìn tó bá ní Yorùbá ẹ má bẹ̀bọ̀ mọ́, ẹ tẹ́bọ̀ tẹ́bọ̀ ẹ̀bọ̀ òwe ní àkókò tó gbọ́dọ̀ tó tẹ̀lẹ̀ ẹ̀yìn Yorùbá ẹ̀dá ìlé tó láwọn àtọ̀tọ̀ náà. Àbíjẹ́ ìgbò tó lè ṣe máa bó jẹ́ ilé òun ẹ̀kúnkú pẹ́rú, ẹgbẹ́ òun pẹ́rú, ẹ̀ìṣẹ́ òun pẹ́rú, gbọ́gbọ́ orí ayé rẹ̀ kòkó kàdá, ibẹ̀ tí ibẹ̀ ọmọ Yorùbá, ẹ̀ẹ́dìnkẹ̀ ẹ̀tún bára yìí. Wọ́n ní ẹgbẹ́